هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته هذا أصدقكم ولم وبعد وبعدك ولا وبعد بندو وبعد في يلو بجلال ọba tí ó ga jùlọ ọba tó ṣe wípé kò ní alátúwé kò ní alátijọ́ ọba tó ṣe wípé fi àtúmá ìyí ọ̀kan tó torí wọ́n fi olùmìyà ti yí ọ̀kan tó torí wọ́n fi olùmìyà ti yí ọ̀kan tó torí nínú ìjọba lórí gbogbo ẹ̀dá pátápátá lórí gbogbo ayé ọ̀kan tó lọ́wọ́ ọba àdékẹ́ ọ̀dá nínú káròyìnyàn pẹ̀lú orúkọ tó fi rẹ̀rẹ̀ jùlọ àti àwọn ìròyìn tó fi ń ṣe alákẹ̀gbẹ́ orúkọ tó fi rẹwà jù lọ ọlọ́run ọba yìí ọ̀kan gbogbo nínú ẹ̀ nínú ká ní sí lẹ́yìn ọlọ́run ọba yìí kò tún sí ẹlòmíì má ọlọ́run ọba ìdí ọlọ́run ọba kó bá ẹ̀kọ́ tó nínú ọmọ هنا من محمد صلى الله عليه وسلم ìjọba wọn kó máa bá ànábì kó máa bá wọn aráalé ànábì kó máa bá wọn sọ́ọ́bà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n lè lànà sí ànábì tó fi lẹ̀ títí di ọjọ́ kan tó ti ní pé láyọ̀ ń fa wà làbànú ìlà man atàlá àbùkọ́lù sẹ́yìn ọjọ́ kan bọ̀ tó ti ní pé owó ní sáǹfà ní fẹ́dà èyí ọmọ sẹ́ẹ̀dàbí láyé ò ní sáǹfààní fún àyàfẹ́ni tó bá wá bá ọlọ́run ọba àlejò ọlá pẹ̀lú ọkàn mímọ́ ìpàkọ̀ mímọ́ ẹ̀sìn ọlọ́run ọba fún ìjọ ọlọ́run ìjọ ọlọ́run kó máa bá àwọn aráàlú ànábì o kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti ẹnì kọ̀ọ̀kan wa àmín àti gbogbo àwa mùsùlùmí tí a ń bẹ ní àdúgbò tí a wà ní ẹlẹ́rìí àtọ̀rọ̀ àánú ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa.

láti ìyíkájọ kópa nínú ìgbọ́ wà sí ìta gbangba. tí a sọ àbẹ̀ tí a gbọ́ náà, ọlọ́run tó fi àlùbáríkà sí. fún wa, wọ́n ti jẹ́ kó yé wa wípé àkọlé ìdára ẹni lẹ́kọ̀ọ́ tí a fẹ́ wò ní ìrọ̀lẹ́ yìí. Òun náà أسبابه وسبل التوقي منه الانحراف عن العقيدة الصحيحة إذا تعبرت ìyẹ̀kúrò ní ojú ọ̀nà àdìọ́kàn tó lálàáfíà táǹpé ní àdì islam ìyẹ̀kúrò ní ojú ọ̀nà islam tọ́nà ọba nítorí láti rán níbuwa muhammad sallallahu alaihi wasallam ìyẹ̀kúrò ní ojú ọ̀nà náà àgbáàbù kí làwọn nǹkan tó lè ṣokùnfà kí mùsùlùmí yẹ̀ kó lójú ọ̀nà tá a fi sí kí làwọn nǹkan tó lè ṣokùnfà mùsùlùmí tó ṣe wípé ọlọ́run bá àlejò láti jogún àlùfíàmọ̀ fún látara kó ṣe ní mùsùlùmí kí làwọn nǹkan tó lè ṣokùnfà tí mùsùlùmí fi ojú ọ̀nà ọlá ojú ọ̀nà ọlà Islam ó fi ojú ọ̀nà náà lẹ̀ kó wá mú ojú ọ̀nà nítọ̀ wọ́n ní ká wo kí làwọn àbí tó lè fa wọ́n kúrò lu àtàwọ́tò nílùú bákan náà kí ni ọ̀nà àbáyọ torí pé nínú àwọn nǹkan tó gbajúmọ̀ lẹ́nu wa gẹ́gẹ́ bí mùsùlùmí táwọn máa gbọ́ táwọn èèyàn máa òun náà ní pé àkódà wọn ń kó wa láwọn ọmọ lọ àti gbọ́ bàbá Lukmanu tẹ́lẹ̀ ó tún wọ́n di bàbá Samuel a ti ń gbọ́ Abdulwasi a ti ń gbọ́ Ahmed ó ṣe tó wá di Joseph tó túmọ̀ ti pé irú èèyàn báyìí ó ti fi ojú ọ̀nà ìsìláàmù sílẹ̀ ojú ọ̀nà ìsìláàmù tó fi ilẹ̀ yìí ojú ọ̀nà olúwa lọ kí ni tó ṣokùnfà tó fi ojú ọ̀nà ìsìláàmù lẹ̀ eléyìí tó ṣe pàtàkì ni táàbà ọmọ eléyìí àti ká mọ ìpínlẹ̀ wa torí pé Yorùbá sọ wípé amúkun ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wò ẹ̀wòsàlẹ̀. àsìkò ìgbà tí àdánwò yìí bá ń bá àwọn èèyàn la máa ń rí kí nǹkan tí ó ṣokùnfà ní ilé kí lẹ́nu yẹn ti ń bá yí láti kìlẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹni tá ń sọ yìí ṣé àlàkídà ti sàhíhà àjọ ọkàn tó e lálàáfíà torí pé bí wọ́n ṣe bí oníkálùkù látara bíbí bíbí yẹn náà lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dàgbà lé lórí ẹni tó bá rẹ̀ tí wọ́n pè ní asọ́ọ̀ tó kàn jẹ́ asọ́ọ̀ náà ni ẹni tó ń bá rẹ̀ tí wọ́n pè ní lukuman tó kàn jẹ́ lukuman ẹlòmíì yusuf ẹlòmíì mùmí rọ́tù ẹlòmíì fáwùzátù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pàtàkì ibi tó wà ojú ọ̀nà tó wà kò yé kò kánlẹ̀ yé tẹ́lẹ̀ pàápàá ibi ojú ọ̀nà tó wà tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ tó má ẹni pé àdánwò kan náà lélẹ̀ ọlọ́run bá àníkẹ́ ọlá nínú àlẹ́hìkmá rẹ̀ tó fi bàbá ńlá wa Adam nínú àwùjọ ọ̀rọ̀ ti rí pé wọ́n wà wọ́n ń gbádùn wọn àṣẹ wàhálà àwọn àdàmú ẹ̀rí pé ojú ọ̀nà àmàkanilé tó ṣe pé ó tókùn fa dáadáa fún wájú ọ̀rọ̀ Wallahu subhanahu wa ta'ala fi hikmatihi ọlọ́run bá lékẹ́ ọlá nínú òye rẹ̀ tí ò yí ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe kìlọ̀ fún bàbá ńlá Adam àti ìyá àwa ó ní ẹ máa jẹ nínú ọgbà àlùjànnà bẹ́ẹ̀ ni ẹ máa mu wàlá taqrabu hadhihi shajarata fatakuna min adh-dhalimin gbogbo nǹkan tẹ́ wàá jẹ nínú àlùjànnà yóò kọjá jẹ rẹ o wàlá taqrabu hadhihi shajara ẹ má wàá súnmọ́ di igi yìí ẹ má jẹ látara di yìí ẹ wo ẹ wà di alábòsí ẹ tó ṣe pé ẹ lẹ́kọ̀ọ́ sí ọlọ́wọ́n bá. láti gbogbo tọ́lọ́ bá ní ṣe láti tẹ́wọ̀n ọlọ́run nínú àlùjẹ́ náà ṣàìtọ́nù pàápàá ó san bàbá ńlá wa àti ẹ̀ńlá wa ó san àwọn méjì pé wọ́n lọ jẹ níbi igi tọ́lọ́ ọba nítorí ṣe léèwọ̀ fún wa ìgbà tí wọ́n jẹ sọ́lára bíi ojú wọn dá àdánwò tó dé wọn tó dé bá wọn ó hàn sí wọn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́pọ̀ nínú eléyìí nínú Suratul Baqara etí inú wá ṣe yẹn òun náà ní ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́pọ̀ sọ báyìí pé ọlọ́ni kúnnà ìyìnbíkù ní àṣẹ̀mí àn ọlọ́ni ó dáa nígbà tó wá rí báyìí àtẹ̀yìn àti ṣàìtọ́n gbogbo yóò dá ẹkú nínú àlùjànnà ìyìnbíkù ní àṣẹ̀mí àn gbogbo yẹn jáde kú nínú àlùjànnà فإما يأتينكم مني هدى فمن تبع هدي فلا خوف عليهم ولا هم يحزنون الله nígbà tí a bá jáde fún inú àbùjẹ́ náà ó túnmọ̀ sí pé ìyá ńlá wa àti ọba ńlá wa wọ́n yẹ ti àbẹ̀rẹ̀ kúrò nínú àti ọlọ́run èsì rẹ̀ ní pé ọlọ́run ló wọn kúrò nínú àbùjẹ́ náà ìpìlẹ̀ là ń sọ fún wa ọlọ́run ní ilé ń jáde kúrò tí mo lé ń jáde kúrò nínú àlùjẹ́nà yìí fa ìmọ̀ ya ìyáǹnàkùn mí ní húdà gbogbo ìgbàkigbà tí ìmọ̀nà bá ti wá dé látọ̀dọ̀ ní ọlọ́run wá bá yín lórí ayé tí mo lé yín sí fàmẹ́ntẹ́bì àrùdáyà gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmọ̀nà mi fàlẹ́ ọ̀fùn àléyìn wọ́n làwọn yàgbánú irú wọn wọn à ní fòyà bẹ́ẹ̀ ni wọn ní banújẹ́ ó túmọ̀ sí pé inú àlùjànnà tí wọ́n ti kú yẹn ọ̀nà tí ó gbé wọn padà wọ inú àlùjànnà yẹn wọ̀wọ̀ àlùhúdà òun náà ni ìmọ̀nà tẹ́lẹ̀ ọlọ́run tí máa padà fi ránṣẹ́ sí ní láyé bí nínú súrátù Tọ́ha ọlọ́run ti ti gbólóhùn yìí bákan náà ọlọ́run kọ́lá ìdí tí nínú àjẹmí àn bá àdúkùn ní bá àdùn àdúgbò ọlọ́run mo tọ́kàn tó yá ogun yẹn jáde kúrò nínú àlùjànnà apá kìíní bá pàkejì kí a máa jọ́ta fúnra yín o fàáìmọ̀ yà àti ànàkùn nínú ìhúdà àmọ́ yà ayé tẹ̀lọ̀ gbogbo gbàkígbà sí ìmọ̀ràn ní ọlọ́run tó bá ti wá sí wá bá yín fàmọ̀ntẹ́bì àwùjá ìyà ẹnikẹ́ni nínú yín tó bá tẹ̀lé ìmọ̀ràn ní ọlọ́run fàlàyé bẹ́ẹ̀lú wà láyé ọ̀ irú ẹni bẹ́ẹ̀ ò sọnù bẹ́ẹ̀ ni nítorí burúkú ọlọ́run bá níjọ láti tó nǹkan mẹ́rin papọ̀ mọ́ àlùhúdà nínú ayé àkọ́kọ́ náà sọ pé fàmọ̀ntẹ́bì àwùjá ìyà فلا خوف عليهم ولا هم يحزنون ọlọ́run ní gbogbo ẹni tó bá tẹ̀lé mẹ́rin ní ọlọ́run kò ní fòyà inú òní bàjẹ́ ayẹlẹ́ kejì ló sọ pé fàmẹ́ntẹ́dẹ̀ àwùjọ ìyá fàlàyé délù wọ́lá yẹ̀ṣọ̀ àwọn orí èèyàn bẹ́ẹ̀ ò nínú fún anítọ́nù bẹ́ẹ̀ ni wọn nítorí burúkú láyà kàlùkìyàmà ibùdó Abbas radiyallahu anhu ọ̀kan nú àwọn sọ́ádà ni wọ́n wá yusanna bi tarjumani al-Qur'an òun ni wọ́n fọwọ́fà nínú àwọn sọ́ábà sámẹ́bí jẹ́rìí sí pé ẹbá ń wá ẹni tó mọ ìtumọ̀ alukùránì dáadáa ọlọ́ba Ibn Abbas ọ̀rọ̀ díẹ̀ lẹ́wàárì Ibn Abbas sọ́ábà yìí wá ń sọ wípé ẹ rí gbólóhùn ọlọ́run bá nítorí tó sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé wàlẹ̀ yẹ̀ṣọ̀ tó فلا يدل يعني لا يدل في الدنيا ولا يشقى يعني لا يشقى في الآخرة ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá mú ojú tó ìmọ̀nà ọlọ́run la yadillu fi dunya kò ní sọnù láyé wala yashqa fil akhirah bẹ́ẹ̀ ni onítorí gbé láwùjọ yàmà kódà káwọn èèyàn kan máa ranjú máa láyé nígbà ọ̀nà yẹn tó bá fi rí ọ̀nà yẹn dì mú ó ti ṣoríire eléyìí ni àdéhùn tọ́nà ọba àbíkẹ́ tó bá bàbá ńlá wa àti yàwá àwa wọn ṣe tó pé ó ń tẹ lórí gbogbo wa pátá tó gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmọ̀nà ọlọ́run láyé irú èèyàn bẹ́ẹ̀ ò sọnù bẹ́ẹ̀ ni kò ní na kí ni ọba ọlá ń sọ ń ọlọ́run bá ọlá torí pé àbọ̀rọ̀ mọ́ iṣẹ́ ń pè ní àádìyùnlá ìmọ̀nà ọlọ́tọ́nà ọba ní kíláàsì àdéhùn nínú alukurhan fún bàbá ńlá wa àti ìyá ńlá wa ìmọ̀nà tó bá wọn sàdéhùn ẹlọ́run gbogbo tẹ̀síìrù pátápátá òun náà ni àrùsùn alùkùtù ìyẹnì ìmọ̀jùmọ́ àti ìrọ̀lẹ́ ẹlẹ́dùn islam pẹ̀lú àkójọ wípé alìslam òun náà ní ọba bá alíkẹ́ ọlásàdéhùn gbogbo ẹnikẹ́ni tí ó bá tírèdì ọ̀nà rẹ̀ nye ni pé tí ó fi ojú sun ọ̀nà padà sínú àlùjẹ́ náà tí wọ́n ti lé bàbá ńlá wa àti ìyá ńlá wa kúrò tẹ́lẹ̀ òun náà ní ṣe kí ni wọ́n gbójú ọ̀nà Islam kan tó wọn ọlọ́run ọba mọ̀ òun náà ẹ̀sìn Islam ẹ̀sìn kan tó wọn náà bá mọ̀ ní kí ni ẹ̀sìn Islam ọlọ́run tó láyé ní pé wà man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al yẹ yí dáadáa wà islam dinan gbogbo ẹnikẹ́ni tó bá wọ́n ọ̀nà ní fàlàyé ìbálà mi hù a ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ láyé láyé kò sí consideration èèyàn bẹ́ẹ̀ pé rẹ̀ rárá àtọ̀ fàlàyé mi rẹ̀ pàtó wípé a gbà lọ́wọ́ ẹ̀ kò ní tán síbẹ̀ wọ́n àfihàn sí nínú tó bá ọ̀gbẹ́ni àlùkìyàmà irú èèyàn ìmọ̀nà ọlọ́run káàkiri padà bí ọ̀dọ̀ ọlọ́run lálùjẹ́nà tọ́lọ́run bá lékè ọlá tó fẹ́ ká padà sí òun ni al-islam òun náà ní ni al-islam ìtọ́lọ́run bá lékè ọlá ti parí ìkẹ́ rẹ̀ àti ìjẹ́ rẹ̀ tó ti parí ẹ̀ síbẹ̀ because ní orílẹ̀ ayé ta ń bẹ́ẹ̀ nú ẹ̀ yóò ṣẹ́dùn àdìyàn ìtẹ̀síra ẹ̀sìn ọgọrọ ó pọ̀ jàǹkiri rẹ̀ táà lè dìná ìtẹ̀kan nínú ẹ̀ àwọn ẹ̀sìn pọ̀ lọ jàǹkiri oríṣiríṣi èyí náà náà bá ní láti sàkún lẹ́fà fúnra rẹ̀ ìtọ́nà ń kà lẹ́fà yẹn òun ni tó gbogbo wa lẹ́fà fáwọn èèyàn òun ló ti àwọn èèyàn sí torí pé bẹ́ẹ̀ ń ṣe à ń ni ṣàìtọ́ náà ṣe kí ni òun náà إنما يدعو إتباعه ليكون من أصحاب السعير بلغ ما عليك لا تنسوا ولا في جوانا بالجنة بان شيطان لعنة الله عليه وما انشك تلاقين بو إن نجاء النما ọlọ́run jẹ́ ìwà wípé ẹ̀sìn ìsìláàmù yìí ọlọ́run fi gbólóhùn tó nípa ó fi dún gbogbo àwọn atabájọ́ mùsùlùmí nínú ọlọ́run àyẹ̀wò àtìmáìsì lákùn bí ìnàkùn وأتممت عليكم النعمة ورضيت لكم الإسلام دينا ọlọ́ni ilé ànábì sọ fún wọn pé àníyàn lọ́jọ́ tó ní àtìmáìtù lákùn dínàkùn mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún yín wà àtìmáìtù aláìkùn ní ẹ̀mọ́sì bẹ́ẹ̀ ni ìjẹkúnjẹrẹ ní ọlọ́run mo ti parí ẹ̀ lé yín lórí wà rọ̀bí ìtùlákùn mo ní ìsìlámù dínàkùn mo wá fi yọ́nú sí ìsìláàmù tẹ́ǹṣe yìí gẹ́gẹ́ bí ẹ̀sìn àtìlà mo yọ́nú sí fún yín tó túmọ̀ sí pé ọlọ́run bá nítorí láti kí ni ó jọ sáǹpù oúnjẹ ó jọ fún ìsìláàmù gbáù gbogbo ẹjọ́ bá rẹ̀ ní mùsùlùmí tó ń ṣe alhamdulillah rabbil alamin gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí nínú àdúgbò táǹbẹ̀ yìí máa yan máa rìn máa yan kanda máa ṣe alhamdulillah rabbil alamin torí pé ọlọ́run bá nítorí lórí àlàárẹ̀ṣí rẹ̀ ló ti jẹun pẹ̀lú àlìsílámù fún rẹ̀ gbàù. ìmọ̀nà ọlọ́run ọba káàkiri ọ̀nà ọlọ́run padà sálùjẹ́ náà òun náà ní kí ni alìsílámù. ìmọ̀nà káàkiri padà sọ́dọ̀ ọlọ́run ọba káàkiri àlùjánà ọlọ́run ọba káàkiri ọ̀nù rẹ̀ láyé ń bí àtúláì kìyàmà ìkùwátá òwò ìsìlámù òun náà ní ẹ̀sìn ìsìlámù tọ́lọ́ọ̀bá àlejò tó fi jí ìfi gbogbo ọmọ ẹ̀dẹ́ yìí pátápátá èyí àgbàlá ẹ̀yìn orúkẹ ọlọ́run bọ́ọ̀mù wọn ti tán sílẹ̀ wà láì ọ̀run tán sílẹ̀ kó lè bá yé wa dáadáa ọlọ́run wá gbé yé wa wípé ẹ̀yin jama ìsìláàmù yìí ẹ̀ wá láti gbìyànjú láti dúró déédéé ní ojú ọ̀nà ìsìláàmù tẹ́ wà yẹn ẹ láti dúró dédé ní ojú ọ̀nà ìsìláàmù tẹwàá yẹn torí pé tẹ bá ń sọ wípé àlè ìsìláàmù nínú ẹ̀sìn ìsìláàmù ó gbọdọ̀ yé yín ẹ̀kọ́ kálékáko nínú ó gbọdọ̀ jíndò àwọn ìròyìn yín tí ó yé yín eléyìí ni eré àkọ́kọ́ tí ثم تقول العقيدة الصحيحة العقيدة الصحيحة بمعنى بمعنى الإسلام طبعا أديوكا تقول العقيدة ìtumọ̀ ẹ̀ náà ni ìlágbọ̀ye ìsìláàmù tá ń ṣe gangan ìlágbọ̀ ìsìláàmù tá ń ṣe ó ṣe pàtàkì eléyìí ni tọ́lọ́ ọba àlékẹ́ ọlá láti òkè àlàárà ṣe ẹ̀ tó gbé jìbìrì ìdìde ó wá ṣe ìdánwò rẹ̀ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tọ́lọ́ ọba àlejò láti kọ́ ànábì tán ọlọ́ọ̀bà àlejò láti ń ṣèdánwò fún Umar ibn Khattab radiyallahu anhu nínú ẹ̀gbàwá hadithi tó lálàáfíà owó hadithi Muslim hadithi sahih Umar ní ibi táwọn tó kótó ń jọ kan ó ní sàdérí lọkùnrin tó sì jáde wá àwọn ẹni náà ó kàn yọ wá bá wọn ni لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد وتعبر يعني يا جبا خلاوة قال لك كما قلت أنتما قولي بدان جو قلت وقلنا لك واجه قولي وقال يعني يا وقجا إذا كان بي جو قلتي قال هنا على جو قلتي فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على كعبتيه أسمع نبي بكي بكي دبي يتوم فوركو ربا يتوم كفا نبي بقى هو كاشي فلقوا له ó ní ọkùnrin yẹn bá lọ báyìí pé fàkọ́ọ̀dà ya Muhammad àbírni àmì Islam ọkùnrin àwọn tó jáde lẹ́nu ni pé ó ní rẹ Muhammad sọ fún mi nípa nǹkan tá à ń pè ní Islam fàkọ́ọ̀dà Rasulullahi sallallahu alaihi wasallam anábì ní ó yẹ gbogbo ẹsẹ̀kẹsẹ̀ ó dá lóhùn pé al-Islam أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيل oní ànábì lanu ẹ̀ báyìí pé láti dá ẹni tó bèrè bèrè pé nǹkan pè ní Islam òun náà ni àǹtẹ̀ṣàdà ńlá ìlà àmìlá kó o nígbàgbọ́ bí pé kò sọ bá àkan téèyàn bọ̀rọ̀ jọ́sìn lẹ́yìn ọlọ́run bá àlékè ọlá wà á ná Muhammad rasulullah kó gbàgbọ́ ànábì máa ń mú òṣìṣẹ́ ọlọ́run wà tún kí ìmọ̀ sọ̀rọ̀ kó máa kírun wọ́n tó fi zakat kó máa yọ zakat wọ́n tó súnmọ́ Ramadan kó gba àwẹ̀ Ramadan wọ́n tàkú jẹ̀rẹ̀dẹ́ ìkíni ìtọ́tọ́ àtàlẹ́ ìtẹ̀lẹ́ kó lọ sàbẹ̀wò ilé ọlọ́run ọba àlejòọlá ẹni tó kó lọ sí hajj tó bá ní kápá. kọ́ọ̀lá kọ́dọ́kítà ọkùnrin tó jòkó tó bèrè bèrè wà nẹ́bí ó wá tó fáwọn ẹni pé kọ́dọ́kítà òdodo ló sọ lórí tó sọ ń yìí òdodo ló sọ nínú kíni nípa nǹkan tó sọ lórí ìsìlámù òdodo àti gbogbo ó ní náà ìfọ̀ díìkù ó ṣe wá lè mọ̀ pé ah, ẹni tó béèrè béèrè òun náà ló má kì í béèrè tó béèrè fún rẹ̀ àmọ́ àwọn bàbá ní ẹ̀kọ́ níwájú ànábì wọn àkọ́ kankan béèrè béèrè ó wá fún mi ní ìròyìn ànábì nípa sáàpè ní ìmáàn ìgbàgbọ́ akọ́làyé ẹ̀fúnra wa tọ́bá sọ pé àkídà ti sọ ìyà tọ́bá sọ pé àdúrà pàtó lálàáfíà ìsìláàmù tá ń ṣe ìtumọ̀ ẹ̀gangan onílé ó ní ìrìn ànábì kò gba títọ́ pẹ̀lú ìsìláàmù tó sọ ó ní ó dá fún mi ní ìròyìn pàǹtàǹpè ní ìmáàn ìgbàgbọ́ ìgbàgbọ́ tí mùsùlùmí bọ̀rọ̀ nílọ́kàn rẹ̀ tó ti máa jẹ́ mùsùlùmí fàkùbírni àmì ìmán ẹ̀kọ̀kẹ́tẹ̀ rẹ̀ àmọ́bí tún dánú pé àmì ìmán àǹtó mìnàbílá wà màláìkàtíhì wà kútùbíhì wà rúsùlíhì wà yọ́ọ̀mì ààbír wà tó mìnàbílkọ́dàr kọ́ìrìhì wà ṣàrìhì àmọ́bí wá dánú pé nǹkan pè ní ìgbàgbọ́ nǹkan mẹ́fà ni o ìwọ mùsùlùmí ìta ń pè nígbàgbọ́ tí ó sọ̀rọ̀ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹgbà mọ̀sí tó ṣe islam nǹkan mẹ́fà ni ni àkọ́kọ́ ní àǹtó mìnàdílà onáníkẹ́ nígbàgbọ́ ní ọlọ́run wà mọ̀lá ó gbàgbọ́ pé àmọ̀lá ń wà ó gbàgbọ́ pé àwọn tíra kan bẹ ń sọ̀kalẹ̀ واليوم العاقب كي يبدأ وكي وكي كي لا يقبته أجو بدا القيامة به وتؤمن بالقدر كي يبدأ تنقبه قدر الله خيره وشاره لا عدبه قدر قدر عنه tí ìdàkejì dáadáa tá a mọ̀ sí àìdá tó bá dé kágbà pé kí ni kádàrá ni mélòó la nínú àlìmáà mẹ́fà. àtàlà ń fi ọlọ́run al-iman wal-islam ìgbàgbọ́ yìí àti islam yìí ibi bá dàn wọ àwa mùsùlùmí tó wà láwùjọ lélẹ̀ al-iman ìfẹ́ ń pè nígbàgbọ́ òun ni tó sọ wá di al-muslimina ayé al-muslimuna ní tó sọ wá di mùsùlùmí ìgbàgbọ́ yìí ìrànwọ́ bá sọ wá pé a ní láti mójútó al-iman kálíbà àbí àlùmùsùlùmùnà gbogbo ẹni tí ò bá ti sí àwọn àdí ọkàn yìí fún gbogbo tó bá wù kó pera rẹ̀ kò sí ìdí mùsùlùmí àwọn àdí ọkàn mẹ́fẹ̀ẹ̀fà yìí ó ṣe pàtàkì òun ni ká ń pè ní al-iman al-iman yìí ó ní iṣẹ́ ẹ̀mí tí ó máa bẹ lọ́kàn wa iṣẹ́ ọkàn ni al-iman ìgbàgbọ́ tá a dì sọ́kàn ó ní wọ́n pè ní al-aqida àdìọ́kàn tó ń bẹ nínú ìgbàgbọ́ wa tí yẹn bá lóhun ti ìsásílámà ìyẹn ní tóhun ti juwọ́ ju tẹ́lẹ̀ fọ́lọ́ kò tí ilé ìsásílámà kọbùlà ó lè ni ó tó di kọbùlà ìmánù tí ò bá sì ní ni ó lè ìsásílámà ó lè di mùsùlùmí tí yìí ò bá dúró èyí òun ni a sọ tó bọ̀rọ̀ yé wa yékéyéké tó bá pé àlàáfíà ìdàtúntà ìhà àbí ọkàn tó lálàáfíà àbí ọkàn tó lálàáfíà òun náà ló kọ wá di mùsùlùmí òun náà ní ìpele mẹ́fà tí ẹni kà fún àmúgbò Muhammad sallallahu alayhi àkọ́kọ́ ni pé kí gbà pé ọlọ́run ọba àlékè ọlá ọ̀kan tó tó ní nínú ìjọsìn àbọ̀rọ̀ bá ọlọ́run bá wó rojú pẹ̀lú nǹkan nkaka èyí ọgbọ́rọ̀ máa ti lọ́run ó tún máa fi nǹkan mí ọlọ́run bá lágbọ́ ọlọ́run bá lágbọ́ ni wípé ojúwọ́jú tẹ́lẹ̀ àtijọ́ ti fún nínú rẹ̀ nínú ìjẹ́ ọlọ́run rẹ̀ eléyìí ṣe pàtàkì ni ṣé gbogbo àmọ́ ìmùsùlùmí tó wọnú mọ́sálásí tó kírun tán nígbà tó jáde ó fi bọ́ sínú yàrá rẹ̀ gbáà ẹ̀yìn ìyá mi ò tòrò ńgà apanimọ́ agun olókìkí òru yóò tún àwọn náà lọ yóò tún mọ̀ sí wọn lọ tẹ́rù eléyìí tó ti jẹ́ mùsùlùmí rárá kò mùsùlùmí kúrò kó kírun kò ìnígbàgbọ́ nínú ọlọ́run ìjẹ́ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ká máa kí ni tí ó bùkátà látọ̀dọ̀ wa wà màláíkà pé àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n ní tọ́nà ọba àlékè bọ̀rọ̀ di mẹ́rin rẹ̀ pé kò sí tó ń jẹ́ o bọ̀rọ̀ di mẹ́rin bọ̀rọ̀ kọ́ pé tó ń jẹ́ wọ́n pè ní alìbẹ̀dìyà tó ní kò tún tún jẹ́ àwọn ọ̀rẹ́ta o bó ti dì náà àwọn bẹ́ẹ̀ ló dì náà àwọn àlùjẹ̀nú náà ó ní màláìka bóyá bí àwọn hydrogen àwọn gas ó ti pé atẹ́gùn afẹ́fẹ́ ó kàn ń gbé tẹ̀fọ́n náà màláìka wọn ni wọ́n tò ní tẹ̀fọ́n àwọn atẹ́gùn náà wọ́n máa ń fẹ́ lọ ní ilé gbogbo ẹ̀ tó bá nírú àjẹ́ ọkàn báyìí kì í ṣe mùsùlùmí ọgbọ̀rọ̀ gba àwọn màláìka gbọ́ الله بعد صلاه نسوات الحمد لله الذي فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق من يشاء الله على كل شيء قدير الله سوف يكون دعوة ملائكة وسوف يكون سنتم يا ملائكة ألا تجد kò fi ń dọ̀rọ̀ gbà pé àwọn ẹ̀dá ملائكة أولا tó olùránṣẹ́ ọlọ́tọ́nà bá ní káàkiri ẹlẹ́ẹ̀kẹta olùkí ni al-iman bil wípé àwọn tíra kan bẹ tọ́nà bá ní kọlá ha al-Qur'an Karim èyí tó fi tóbi jùlọ tó ti kó gbogbo àwọn yòókù sínú ń bẹ ń bẹ gbogbo àwọn tí wàá yẹn pọ̀ tó náà bá ó pọ̀ wọn kalẹ̀. ìgbà yìí wọn tó jẹ́ kó náà ló tóbi jù mú wọn òun náà ní ni inú báyìí lọ́nà ọba dúkọ́lá ti kí ni ló ti bá wa sọ̀rọ̀ ló ti fún wa lókì ló ti fún wa ní mọ̀nà ló ti fún wa ní ọ̀nà àjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèyàn di mẹ́ẹ̀kẹ́kẹ́ nínú ẹ̀ kí èyí ò bọ́rọ̀ kọ́ nǹkan kan kúrò nínú alukur'an tó wá ní yàtí wàlùkur'an kẹrin ó wá ní ẹ̀rí yàtí yẹn mo fún ẹni tó kọ́ èmi ò fẹ́ yẹn mi ò gbà yẹn gbọ́ wàlùkur'an kẹrin àmọ́ ìtọ́kù mo gba gbogbo ẹ̀ gbọ́ ah. irú ẹni bí ṣe kí ni kò sí ìgbà alukur'an sọ̀rọ̀ èyí ò bá rọ̀ fọ́n kankan nínú alukur'an wàlọ́wọ́ hàfẹ́n kúrò àbúṣe ara àti ẹyọ kan tuntun èyí ò bá rọ̀ kọ́ ẹnu àwọn àbó kò yẹ rárá lórí ilé pé téèyàn bá kọ kíní kan nínú alukur'an kàfàdìkàfàrà lọ́lẹ́ ti kíni ó ti ṣe kékeré àbíkẹ́ wa mú kur'ani kó wa máa ṣe ìsìhánà rẹ̀ kó máa yẹ pé alukur'ani ó ní àwọn làǹgbẹ́ tí ọlọ́wọ́ bá ga àlàmúnáṣúra náà tàbádìrá ọwá lùlù fún gbagbagbagbagbagba oníwájú wọ́n ní kí ni a ti yẹ̀yẹ́ ọ̀rọ̀ ihe ihe ndị ekpere ọrụ pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run torí pé alkùránì kẹlámùlá ọ̀rọ̀ ọlọ́run ni bí ìgbà tí bàbá sọ̀rọ̀ sọ wípé ni bàbá mi sọ bá mi amụrụ nsọ ni kí ni àtọ̀ láàrin ọ̀rọ̀ àti bàbá tó sọ̀rọ̀ máa sì kò sí kò ọba ti kùránì kí ẹ̀yẹ inadvertently ìyẹn ni wípé lọ́nà kàtà àti kejì ta ló fi kí ẹ̀yẹ yẹn ọlọ́run ọba àlejò ọlá ẹlẹ́ẹ̀kẹta ni al-imanu bil-kutub kágbà síra ọlọ́run ọba gbọ́ wal-imanu àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ àkọ́kọ́ wọn ni anábì ní wà ní ìfọ́lá àti òṣèlá ìgbẹ̀yìn wọn náà níta ni anábì wa Muhammad sallallahu alayhi wa sallam káàbọ̀rọ̀ yẹ káàbọ̀rọ̀ gbò lórí ẹ̀ lẹ́yìn anábì kò sí anábì kankan òun náà ni adé àti òpin àwọn òjíṣẹ́ àwọn tó jáde ọkàn táàmì lẹ́mìí tí ó kọ́ wájú mùsùlùmí ò làwọn kọ́tà pàkó àyè

bá a ṣe wá sọ báyìí tá a gbà wípé àlùkìyàmọ̀ ń bẹ yìí bá a ṣe gbà kó bá àwọn kan gbà pé kò sí tó yá àlùkìyàmọ̀ wọ́n gbà wípé ilé ayé náà ní gbogbo ẹ pín sí kò sí tó yá àlùkìyàmọ̀ eléyìí ṣe àbíọ́kàn àwọn mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá pè rẹ mùsùlùmí tó bá gbà wípé ilé ayé náà ní gbogbo ẹ tán sí o tá a bá ti parí gbogbo ẹ sílé ayé báyìí gbogbo ẹ ti tán náà nìyẹn torí wípé ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ rí ìrẹ́ tó jẹ́ mùsùlùmí ó láti kọ́ irú ìwé tọ́mọ ẹ̀ ń kà àti irú ilé ìwé tọ́mọ ẹ̀ ń lọ ó ń bẹ nínú àwọn ọmọ ẹni tó ń kà fáwọn ọmọ àwọn tó ní theory of evolution yẹn wípé ìtàn bí ilé ayé ṣe ń jẹ́ ilé ayé wọ́n nígbà tó bá yá ilé ayé ò bá parẹ́ gbogbo ẹ̀ ápàn mẹ́ọ̀ torí pé ìgbà tí ilé ayé fẹ́ di ilé ayé big bang theory ni wọ́n ní kíní kan dùn gbóà bó ṣe dún gbóà báyìí sọ́mọ́ kàbí sọ́mọ́ ilẹ̀ kàbí ilẹ̀ òṣùpá gbogbo ẹ̀ wọ́n ní bó ṣe rí nìyẹn gbogbo ẹ̀ bá ti gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní tí ó bá wá parẹ́ ó máa ní bá ń pè ní wọ́n ń pè ní melting point wọ́n ní melting point gbogbo ẹ̀ ó wà yòrò bí omi padà a kàn ní rí nǹkan kan mọ́ náà ni ó bá tán síbẹ̀ wọn ló dà gẹ́gẹ́ bí bàtí yẹn bá ya tó ya mo pé ara yẹn mi tó yẹn ti jáde àmọ́ kò sẹ́ni tí ó rí tí ó di nígbà yìí tó yẹn kàn lọ náà ni wọn níbẹ̀ ni ayé ṣe parẹ́ kálá eléyìí ìròrí burúkú tó sọ ọmọ ẹ̀dẹ́ yẹn di tó sọ ni. mùsùlùmí bọ̀rọ̀ láti ọkàn wípé ọjọ́ ọjọ́ tó torí pé gbogbo apáyápátá a lọ tètè rò níwájú ọba tó dá wa ìgbẹ̀yìn náà ni al-iman bil qadar ká nígbàgbọ́ ní táǹpé ní kí ni kádàrá àti dáadáa àtàjà kádàrá ni ìwọ tó ń jọkùnrin ló fi ń jọkùnrin kádàrá lẹni tó jóbìnrin ti ń ṣe kí ni ló fi ń jóbìnrin kádàrá lẹni tó dúdú ti dúdú ẹ tó pa ṣe kí ni ló fi pààyàn lọ́jọ́ tó gbogbo àwọn tó bá lo kírìmù fún wọn bóra ó ń bá kádàrá já nìyẹn o bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn ọ̀tẹ̀lẹ́lẹ́ ayé tí ó mọ̀ tẹ́lẹ̀ dáadọ́ ọmọdé ìdàkejì dáadọ́ ọmọdé àmàrí jẹ́ kádàrá ni yóò máa kù díẹ̀ fún wa ní yóò ìkọ́dà kádàrá lélẹ́ náà gbogbo àwọn mẹ́fẹ̀ẹ́ta sáka yìí omi ń pè ní ìgbàgbọ́ gbogbo ẹni tó bá ti wá ní àwọn nǹkan mẹ́fà yìí irú àwọn ìbá ìlà ń pè ní kí ni mùsùlùmí àwọn bá ń pè ní mùsùlùmí lélẹ́yìn tó ṣe pé wọ́n ju wájú tẹ́lẹ̀ fún ọlọ́run látara kí ni látara tí wọ́n ní ní àjọ ọkàn wọn tí wọ́n gbá nǹkan ní ìmá lẹ́yìn ń ta ọkọ̀ torí pé àìgbà àwọn kìíní olóṣèlú di àwọn èèyàn míì tí wọ́n fi di olóòsà táǹpẹ̀lẹ́ lóòsà àwọn méjì tá àti juwọ́lẹ̀ ẹlòmí ìjuwọ́lẹ̀ kó ní wọ́n ní káwọn máa bọ omi ẹlòmí ìjuwọ́lẹ̀ kó ké wọ́n ní káwọn máa bòkè ẹlòmí òòrùn ni wọ́n ń bọ ọlọ́run ní gbogbo àwọn ẹ̀dáhùn òun pápá tèmi ọlọ́run dá wọn ẹ má jọ sí fún wọn ẹ má forí balẹ̀ fún wọn lábẹ́ jùlọ ní ṣẹ́ǹtì wọlé àlùkọ́mà wọ́jùdù nílá ìkúntùmí ìyá ọ̀tà àbúdùn ẹ má forí balẹ̀ fóònù ẹ má forí balẹ̀ fóònù pa ẹ forí balẹ̀ tó da yín ẹjọ́ ti kọ́ tó bá jẹ́ pé lódodo ẹrú ọlọ́run lẹ pera yín ọlọ́run ẹjọ́ èdè ló tẹ̀lé ọkàn nínú àwọn ọkàn nínú àwọn ọkọ̀ dáàdì lè fi parí. ìgbà tó ń bẹ ló kọjá yìí tí ò ti di mùsùlùmí olóòtà tí máa ń bọ nínú kan nínú àwọn ọ̀dọ́ eré lòsàn náà wọ́n gbé lẹ̀ ni wọ́n máa lọ ń fún lóúnjẹ ń kálukú wọn tó bá ti ní ìdí kankan bóyá bẹ́ẹ̀ sáláàbù ni wọ́n gbóúnjẹ lọ sí ọ̀dọ̀ màná tó bá dijọ́ kejì àwọn náà ni wọ́n táwọn bá fẹ́ gbé tí wọ́n wá ẹ̀kọ́ gbé tí èèyàn wá yóò gbálẹ̀ èyí tí wọ́n gbé sílẹ̀ lánàá yóò gbá yóò tún ṣe kó ṣe kí ni kó tó gbé sí ẹ̀ka rẹ̀ tó túmọ̀ sí pé màmá ò jẹ nǹkan kan bẹ́ẹ̀ ni màmá ò mú nǹkan kan àbúgbárí wa ó wá ń ronú sí kinní yẹn kan ó wá gbé mílíkì ó gbé lọ gbọ́dọ̀ màná ó wá gbé lẹ̀ síbẹ̀ ó wá lọ jòkó sí kọ̀rọ̀ kan ó wá wo màná lẹ́sẹ̀ ó wá wo màná bóyá yẹn ó fẹ́ rí lẹ́nu ó wá jòkó títí màná ò lanu á bẹ̀rẹ̀ pé yóò ṣe kí ni yóò jẹun ó nígbà tó pẹ́ díẹ̀ kan kàn ó tẹnubọ mílìkì ó bá mu mílìkì tán gbàgbọ́ mu mílìkì tán ó bá tàn sórí màná àbúdárì wà wọ kọ̀lọ̀kọ̀lọ̀ báyìí kọ̀lọ̀kọ̀lọ̀ tó tó torí àbúdárì ó kàn méré ni ó kàn sáré àbúdárì ni àrọ́bù ìyọ̀bùnù kò lè bá ní bìrátì yìí tí tọ́lọ́ǹtà ń sìn òun náà ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń tọ̀ sórí ẹ̀ báyìí ah, làkọ̀dí zálà mọ̀ bá àlọ́tà alẹ́ ìfà àlìbù ṣé èèyàn yẹn pẹ́rẹ́ òun lẹ́nu tó ṣe wípé kọ̀lọ̀kọ̀lọ̀ jẹun tán lórí ẹ̀ ó tún wá ṣe kí ni ó tún wá tọ̀ sórí ẹ̀ fàlàó kánà rọ́bá ń kánà yẹn ná àhẹ́sàwù tó bá ṣe pé lódodo ọlọ́run leléyìí jẹ́ ni yóò tọ̀ fún rẹ̀ nígbà tí mọ̀nà kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe kí ni tó ń tọ̀ sí lórí tó bá ṣe pé lódodo ọlọ́run ló jẹ́ ni fún rẹ̀ náà ni ó fún rẹ̀

wà á mọ̀tò bí láì lẹ́bi wà bàálígò ó dá ọlọ́run ọba àníkẹ́ ọlá tó dá gbogbo nǹkan tó ju gbogbo nǹkan lọ òun máa ju wọ́jú tẹ́lẹ̀ fún àbúrò àríwá ṣe ni ó ti mùsùlùmí látàrí bẹ́ẹ̀ tí lọ́dún káàkiri. àìgbà fún àwọn àbí sọ ni tó sọkùn fáńtáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ bó ṣe wà lápìgbà náà ó ń bẹ nínú àwùjọ tá ń bẹ nú ẹ̀ àwọn tó ń àwọn àwọn tó ń bọ mẹ́tọ́lá wọn ní àwọn wo ní onísàgbó àwọn ọlọ́yà ń bẹ àwọn òkè ìbàdàn àwọn kan bọ́ ọ̀tún òtógbó àwọn kan àti gbogbo àwọn wọn àwọn ni wọn gbogbo ẹni tó bá wá ní ọkàn láti rú àwọn kan báyìí irú báyìí ti yẹ kẹgẹrẹ ó ti ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá níṣẹ́ lọ́tún ṣe kí ni tó fi wá sí ọlọ́sìn ní ojú ọ̀nà tá a fi ní sí ó ní wà á nà áàdà sírọ́ọ̀tì mùsẹ̀kìm fàtẹ́dì ọ̀hún ọlọ́run ní ẹ̀rí ojú ọ̀nà ní ọlọ́run tó lọ tàrà yìí fàtẹ́dì ọ̀hún ẹ̀tọ́ ojú ọ̀nà náà wà láti tẹ́dì gbogbo àwọn ọ̀nà kọ́nà tó kù káàkiri ẹ̀mọ́ súnmọ́ bẹ́ẹ̀ o ẹ mọ́ tẹ̀lé àwọn ọmọ oríṣiríṣi tó kùn yóò pẹ̀tẹ̀ fọ́ọ̀rọ̀ àkọ́bí kan máa ń bí yìí wọ́n bá mú yín kúrò ní ojú ọ̀nà tọ́lọ̀ bá dìkẹ́ láti kíkí ni tó fi yín sí. ìlọ ọmọ àwọn tọ́lá ìṣẹ̀lẹ̀ bá ànábì sallallahu alaihi wa sallam àdìsí muslim wọ àdìsí sọ̀rọ̀ ọlọ́bọ̀ ọlọ́run ó ní ya Rasulullah kó lè ní fi islam qawlan la as'alu anhu nítorí pé kò sẹ́ni tó tún lè sọrú ẹ̀kú mi lẹ́yìn ìyá ànábì gbọ́dọ̀ tó ṣe ọlọ́run fi pé kúl àmọ́ntù bìlá tó mọ̀ sẹ́kì níṣẹ́ náà ni sọ wípé mo nígbàgbọ́ nu ọlọ́run tó mọ̀ sẹ́kì lẹ́yìn náà wá kí ni ó dúró ti fi lórí ẹ̀ má yẹ mọ́tò iye ẹgbẹ́ ń bá pè ní kí ni àlẹ́ ìrọ̀ tó bá ti kúrò lójú ọ̀nà ta kùn yẹn ó ti ṣe kí ni ó ti ìnà tó bá ti yẹ láyé nígbà tó ti yẹ láwùjọ àmọ́ nìyẹn ọlọ́run má jẹ́ ká yẹ láyé má jẹ́ ká yẹ láwùjọ àmọ́ ẹni tó bá ti lẹ́rù yẹn dì láyé bí yóò rí dì láwùjọ àmọ́ abọ̀rọ̀ ṣe ìsìnkọ́mà lórí tá a bá ti máa di ọkàn yìí àwa dúró ti lórí ẹ̀ ọlọ́run kọ́ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا الله مين يجيب بواوا كما قلت الله وبا الله وبا ثم استقاموا wọ́n wá dúró ti fi lórí tí wọ́n sọ yẹ ẹni tí wọ́n ṣe yìí ti kọ́ ọmọ lórí kí ni àlàkídà ti pààyàn wọ́n dúró ti fi lórí àbíọ́kàn tó lálàáfíà lórí nǹkan torí ẹ̀ wáṣáyé wọ́n kẹ́kọ̀ọ́ nípa kíní wọ́n máa wọ́n wá dúró ti sórí ẹ̀ ọlọ́run ni tàtàlẹ́gbẹ̀lú àrẹ ìmọ̀láìkà á sọ mọ̀láìkà kalẹ̀ fún wa alẹ́ tàbátù débi wípé ẹ̀rù òní máa bà wọ́n wọ́n lé àtàkọ̀dánù bẹ́ẹ̀ nínú òní máa bàjẹ́ wà á jẹ́rù bìí jẹ́nà tìlẹ́tì kóńtòǹtò àdó ọlọ́ni àwa ni mo fún wọn nílùú àlùjẹ́nà ó ti pa pa léṣe kalẹ̀ fún wa apàlùjẹ́nà léṣe kalẹ̀ fún wa ìwọ tí wọ́n torí ẹ̀sìn tí wọ́n fi ń sọ̀rọ̀ ọmọ dúpẹ́ fọlọ́ Yorùbá mi ò tún wẹ̀ títí wọn ní ah, ah, alájà ṣe báyìí lásìkò ooru báyìí ṣe wá borí gbogbo tí ooru yín ni mọ ooru rárá ni sì lẹ tó yìí ó tún máa nìkan ló ẹ fi ẹ bá tó wá àti fún Yorùbá ni wọ́n ń wò láwò funfun wọ́n ń wò rẹ̀ láwò rẹ̀ rìn yóò tún máa fọwọ́ yóò tún máa wọ́n ṣe ẹ̀yẹ yóò máa tún wọ́n káwàdà orú máa máa mú yín ni ó àjọ ti ẹ̀ díẹ̀ òbí mi ni ó mi ní máa bá pé àwọn ẹlẹ́sìn ni. wọn náà ti wá lọ da pọ̀ máa oníṣòkòtò péńpé wọn náà àwọn oníṣòkòtò péńpé kò fẹ́ mọ̀ wípé yá ẹ̀sìn tó ń ṣe lọ́pọ̀ láti ẹ̀kọ́ tí eléyìí àwọn ó ní àbí ọkàn tó tó ṣe ní irú ẹ̀dá bẹ́ẹ̀ ìfẹ́ àti wá mọ̀ pé èèyàn ti láti ọkàn tó lọ́la sí àyè yóò wá mójútó àwọn òfin márààrún òfin márààrún ìbéèrè àkọ́kọ́ oníwà mójútó oúnjẹ lọ́wọ́ tó gbóni alìsílám aláàkám amọ̀sán pàtórí èkó márùn kan ṣàádọ́tù ọ̀lá ìlà ìlàlá ìgbà pé ọlọ́wọ́ bá ọkàn tó tóní wà ní muhammad rasulullah nínú kájọ́ tuntun àti káàmẹ́bí muhammad ìjíṣẹ́ ọlọ́run wọ̀lẹ̀kọ́ mú kọ́ná yóò àmọ̀ kírun a máa rí ní mùsùlùmí tó ń kírun ìrúbọ tó ń gbàgbọ́ wọn á lọ afúrán lọ afúrán olùkọ́ àmọ́ títí wa tó bá wá jòkó lẹ̀ ó wá jòkó lẹ̀ ní tó jòkó lẹ̀ sí wọn kí ló dé mò ń tajà lọ́wọ́ ni àìmọye nínú àwọn tó bá ti dára fún wọn ẹlòmíì tó jòkó tí ni ó ti máa kíni ti máa kírun ó lọ fáwọn yẹn bá fẹ́ rajà yóò máa pàtẹ́wọ́ báyìí yóò máa fọwọ́ dáhùn dúró orí ìjòkó lẹ́lẹ́lu ní òru àná tí ó ti lóhun kírun àìmọye ọmọ mùsùlùmí tí ò kírun àìmọye rẹpẹtẹ táwọn ní ìbákú láwọn kí wọ́n ní àwọn kí ní àkípọ̀ torí pé àkípọ̀ ẹ̀ ló ṣe kí ni òun ló ń jọ ọlọ́run lójú sẹ́wọ̀n tó ń bá àbùkù ara ẹ̀ ẹlòmí tó bá ti káàkù bá tán gbogbo yòókù tó di alẹ́ alẹ́ ní òkú wá sí yòókù yóò wá kí dúrí yóò kí ásírì magiribi ìṣáì kí ló dé àkíkọ̀ ló jọ náà lójú ó dẹ̀ ti jẹun àárọ̀ lọ́tọ̀ ó jẹ tọ̀tún lọ́tọ̀ ó jẹ tí ó jẹ tálẹ́ náà lọ́tọ̀ kò fi tàárọ̀ kò fi fọ́ọ̀sán kó wá tó tọ̀tọ̀ kó gbogbo ẹ̀kọ́ alẹ́ kan kí ló dé ó ní àjẹpọ̀ ló ń jọ lágbájá lójú kò ní jẹ oúnjẹ ẹ̀pápọ̀ àmọ́ kó gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà fọ́lọ́ọ̀bà nínú ìjọsìn yóò àgbàgbà yóò bọ̀ bá òdàrú lẹ́nu àbí ọkàn tó lálàáfíà ara ìsìláàmù láti wá máa rí mùsùlùmí náà yóò gbà ọlọ́run gbọ́ yóò máa kírun dédé tásìkò àwẹ̀ bá dé kò ní mọ wádìí jàre fún rẹ̀ ẹ mọ̀ táwọn èèyàn wà tó tí bá ń yóò yóò ní fún pé ìyá ní ó lára olóyún táwọn ìbá tọ́ nílà àfọ́ ẹnu bá ń bẹ ọlọ́run rẹ̀ mí ni mo ní ọfà septic ọfà ẹ̀wù kódà rìsọ́ọ̀tì kan fún mi lélẹ̀ kò lè gbà kò ní gbà nínú àwọn olówó ni òye ọ̀zàká nínú owó wọn wọn àyọ ọ̀zàká nínú owó wọn ẹlòmí ìzàká tó yẹ kó mọ bí

àìmọyọwọ́ mùsùlùmí tí wọ́n yọ zaka ẹlòmí ló wà tí lọ ò lè lọ òròjú àti yọ ní owó yẹn ò lè ṣe àwọn kíní ní ń tá ní àbí ọkàn tó lálàáfíà jáde lára wa gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn yìí òun ni tó wà wa ẹni tí yóò bá dúró lẹ́mìí ó túmọ̀ sí pé kò láti ọkàn tó yàn tó yan sára gbogbo orúkọ tó bá wù kó máa jẹ kò tí ì pé gẹ́gẹ́ bí mùsùlùmí kí wọ́n bá pé gẹ́gẹ́ bí mùsùlùmí bá okòkò rẹ̀ lágbọ́n nìyẹn ìyẹn ní táǹpé ní àbádù àìṣòro kí làwọn ohun tó máa ń gún ẹ̀dá lórí kúrò ní ojú ọ̀nà ọ̀nà tọ́nà bá ní pé agbárin ẹlẹ́ẹ̀kejì nínú wá àti ènìyàn tá a bá mojú ọ̀nà làyíká tá ń pè ní àlàáfíà tó sàfihàn àbí ọkàn tó lálàáfíà tó sọ wá di mùsùlùmí àwọn ọmọ kí làwọn nǹkan tó lè ba àbí ọkàn yìí jẹ́ kí làwọn nǹkan tó lè bú wa lórí kúrò ní ojú ọ̀nà ẹ̀ débi pé ẹ ti máa gbọ́ bàbá bá pẹ́ díẹ̀ wọ́n tàbí pé ó ń dọ́jà rẹ̀ díẹ̀ ni nígbà táwọn ìlú bá rí wọ́n gbọ́ pé mọ ṣọ́ọ̀kì kan wọ́n gbọ́ pé ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àdánwò tó ń bá wa mùsùlùmí nínú àwùjọ kí nǹkan tó ń ṣokùnfà ẹgbẹ́ ó sí ká mọ àwọn àkọ́kọ́ ká mọ àwọn ká mọ àwọn kìíní ká lè bá a mọ bá ṣe wo àìsàn tó ń bá àwọn èèyàn torí wípé gbogbo ẹni tí ó bá wo àìsàn tó bá àwọn èèyàn àti kókó kọ́ mọ kí ni àìsàn náà ó fẹ́ fún oníwòsàn ó bọ̀rọ̀ mọ àìsàn tèmi bá tẹ́ bá mọ àìsàn tó kéèyàn ló tó lè ṣe kí ni ló tó lè sọ fún pé ìwòsàn báyìí ló lè lò àwọn kan báyìí ló lè lò tí ó jẹ́ ìwòsàn fún ẹ kila wa asbabu al-i'rab an al-aqida as-sahiha àwọn nǹkan tó lè mú ẹ̀dá gúrí kúrò ní ojú ọ̀nà àlàyé kí làwọn okùnfà rẹ̀ àwọn apá ti sọ̀rọ̀ ní lórí ilé láti gbẹ́rin ọdún láì mọ̀ye àmọ́ bọ́ sínú àmọ́ múnú ẹ̀rọ ó pọ̀ jàǹdùrú rẹ̀ àmọ́ bẹ nínú àwọn ìkọ̀rí káwọn apá ti síbi ẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ wọ́n ní àjẹ́họ́n ní àtìgbà ti sọ̀kìlá. Àkọ́kọ́ oníkíni àjẹ́họ́n ní àtìgbà ti sọ̀kìlá. Ìfọ́nukọ́ra ìjẹ́ aláìmọ̀ká nípa ìtọ́jú àjọ ọkàn rẹ̀ gangan. Sọ̀rọ̀ pé tí ó bá jẹ́ Mùsùlùmí, ó bọ̀rọ̀ mọ́ àwọn òfin tó di òun gẹ́gẹ́ bí Mùsùlùmí. Tí ó bá jẹ́ dókítọ̀, ó bụrụ máa àwọn òfin tí wọ́n fi ń ṣe kí ni tí wọ́n fi ń jẹ́ lọ́pọ̀ bó ṣe pé nìyẹn ni àwọn òfin o ẹni tí mọ òfin bí fẹ́ di kò bá síbu wàhálà mi nínú ọ̀nà àkọ́kọ́ ó ṣe pé ó ṣokùnfà kí àwọn èèyàn máa nù ojú ọ̀nà ọ̀là yìí aljahan àìmọ̀kan nípa ẹ̀sìn tá àwọn àwa mùsùlùmí nínú àwùjọ ni ignorant kí èèyàn mọ́ mọ̀ kankan nípa ẹ̀sìn tó ń ṣe ó tún wá wọ mọ́sálásí ó ti lọ ń kírun ó sọ fún ìpínlẹ̀ ẹ̀sìn tó ń ṣe ti yí ẹ̀ kò tí yí ẹ̀ òun láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó ń ṣe ìyẹn lọ́sọ pé àwọn mùsùlùmí abọ́rọ̀ máa láyè lọ gbọ́ ìfití nípa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tá ń gbọ́ ni ó máa fi wa lójú yóò máa fi wa lọ́kàn nípa ìjẹ́mùsùn ni wá dálé lórí torí pé táà bá mọ̀ ànímọ̀ kankan o ilé ìṣẹ̀lẹ̀ táwọn àjọ ìtiwájú náà àwọn àjọ Musa àwọn ìṣẹ̀lẹ̀ àti òṣèlẹ̀ bàbá mẹ́ni Musa kó wọn kúrò ní Israẹli tó wọn kọjá omi tán tẹ̀síwọ́n rí àdánwò tó kọjá omi gbàkú fún wọn kọjá omi tán wọ́n rí agbára ọlọ́run ọwọ́ kọjá kú lẹ́yìn omi yẹn wọ́n pa ọmọ bàbá ìgbà ilẹ̀ wọ́n parun pẹ̀lú omi yẹn àwọn wa lọ wọ́n nígbà tí wọ́n lọ wọ́n dé àyè kan àyè tí wọ́n dé wọ́n rí àwọn ìrìn ìrìn kan tó ṣe pé àwọn ń bọ òòṣà wọ́n ti àgbàdo nígbà pé ìyá mọ́ta ìjà àlẹ́nà ìlà àǹkànálà òǹkàníhà báwa náà wọ́n ó fàkúnkáwa náà máa jọ́ fìfún bá a ti ráwọn ẹni wọ̀nyí tí wọ́n jọ́ sí fún ọ̀sà yìí kọ́lá iná fún ọmọ ìtẹ̀jẹ̀ àlúrùn àwọn sọ pé a ah, aláìmọ̀kan lẹ́yìn yìí o àti aláìmọ̀kan gbogbo yìí ládùúgbò tí mo ṣe kọ́lá ọba àlejò láti kí ni tó fi hàn nínú agbára wọn à mọ àpọ̀ ọlọ́wọ́ ọba tó ń fi nìjídà tọ́lá ọba àlejò láti hàn wọ́n àwọn ọmọ ẹ̀dẹ́yìn láyé àjáàlì téèyàn ò bá mọ̀ nǹkan àwọn èèyàn lu orí ẹ̀ fa títí àwọn èèyàn ni àwọn lu orí ẹ̀ débi pé in tó bá gbélé lọ́wọ́ náà ní ó ni òun gba tó bá gbé dúdú dé yóò gbà tó bá gbé funfun dé yóò gbà yóò gbé pupa dé yóò gbà kí ni wọ̀wọ́ ajáhì torí pé aláìmọ̀kan ni ìyẹn bá ṣe gbìyànjú ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin wa a gbìyànjú láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kìí fi dandan ní wọ́n lọ jòkólẹ̀ sí ilé kéw ó bọ̀rọ̀ máa wáyè tó ṣe pé wà tí mo ọlọ́run kẹ́yìn torí àwọn èèyàn ti the focus and the essence of being on earth àwọn èèyàn ti sátorí ẹ̀ wáyé má ẹlòmí lè parẹ̀ sí ó lè parẹ̀ síbẹ̀ kò fẹ́ gbà send anybody ibi tó ti ń bá wà àti tiẹ̀ nìyẹn. aljaran bil nípa tó sọ wá di mùsùlùmí ó ṣàkóbá fún ẹgbẹ́ bíi mùsùlùmí obìnrin mùsùlùmí lè ẹ̀yìn níwájú ilé tí ó rọrùn mọ́yà àwọn mùsùlùmí ló pọ̀ jù wọn tó bá náà fẹ́ lọ àwọn ọkùnrin abẹ́ lè má rí jàlá ní àmọ́ rárá torí pé àwọn obìnrin ló ra jàlá ní ọkùnrin nísìn torí pé wọ́n fẹ́ wọ white white lọ sí àtàlátù sunday sunday ó fẹ́ wọ every sunday sunday àtàlátù modern àtàlátù wọ́n máa wọ white wọ́n á wọ kalẹ̀ ó lè má fi wọn láti yéwọn láti monday tí èdè ni, tí èdè yẹn mú fáàtù fáàtù ọdẹ yẹn sunday àtàlàkì yóò àwọ̀ ìjìnlẹ̀ ní àwọ̀ àì yóò àwọ̀ ọ̀dọ̀ torí eléyìí ìtò torí ẹ̀jẹ̀ mùsùlùmí ò ti yé kò má ó ń ṣe ọlọ́run Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa ó ní nínú àpẹẹrẹ òfin nínú àpẹẹrẹ òpin ayé àyùnfà wẹ̀lú ìmọ̀ ọmọ fún lẹ̀ wòye bùtẹ̀ jẹ́hẹ̀rì àìmọ̀kan wà gbajúgbajà àìmọ̀kan ni ó máa lé torí pé táwọn èèyàn bá ti rí pé àwọn èèyàn mọ̀kan wọ́n wà máa kó fún wa àbẹ̀wò tá ń báyìí tọ́wọ́ tó wípé èèyàn dúró kúrò nílànà ọ̀la níbi ẹ̀sìn tó lálàáfíà yìí nínú àrùn bẹ́ẹ̀ àjáàl aláìmọ̀kan ni kò mọ̀kan pa ẹ̀sìn tó ń ṣe náà nípìnlẹ̀ tẹ́lẹ̀ ló ti kádùn rẹ̀ kíkí ni kádùn rẹ̀ bá ẹkùn lọ́nà kejì ó nínú ọmọ ẹlẹ́ẹ̀kejì táwọn àpá àkọ́ fún afẹ́ká kọ́ra wa káwọn bá nù kúrò ní ojú ọ̀nà ọ̀la òun náà ni kí ni alùgbòlùwò fi àwùyá yìí wọ̀ sọ̀rọ̀ kí mọ̀ pé alùgbòlùwò ìlàwùyáì wọ̀sọ̀rẹ̀ ìmọ̀ tayọ àlà lórí àwọn ẹni rẹ̀ àwọn ta kàfẹ́ ni ọlọ́run ìmọ̀ tayọ àlà lórí wọn ìmọ̀ kọjálà lórí àwọn ẹni ta kàfẹ́ ni ọlọ́run tẹ́gbó tara tó sọ kìíní ẹ mọ̀ ká má máa ṣe àgbùlùwù ìlà òyà àwọ̀sọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ tayọ àlà ìyẹn ni wípé extremism lórí àwọn ta kàkẹ́nire ìtayọ àlà ló ṣe àkóbá fáwọn nàṣọ́ra àwọn tá a tóbi christian lẹ́nu tàbí àmì ìsá àríṣọ́láàtù wàsálàm òjíṣẹ́ ọlọ́run ni lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run kí ló jẹ́ kò jẹ́ ìkọ̀kan mímọ̀ wọ̀nàbí òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ anábì yìí tó wá jójì sí ọlọ́run ẹni re làwọn ẹni re ni àmọ́ látara ìtayọ àlà àwọn kírísítẹ́n wọ́n padà kọ́ di ọmọ ọlọ́run látara ìtayọ àlà wọ́n padà kọ́ di kí ni ọlọ́run ọlọ́ni ya àlà ìsìta mo pè ń ta fún nítorá làtàkùlù fìdí nìkùn ẹ má tayọ àlà nípa ẹ̀sìn yìí wọ̀lá tẹ̀kùlù àlẹ́ láàyè ilẹ̀ ní àkà ẹ má kàn kankan nípa ọlọ́run àti ìgbójú òdodo ìnáma ẹ̀yípa àbùnú mariam alimasi ọlọ́ni ẹ̀rí alimasi yípa ọmọ mariama rọ̀túrùlá òjíṣẹ́ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run ni fi ránṣẹ́ ìyá rẹ̀ tó ṣe mariam kò kọjá yẹn àwọn èèyàn parí àlà lórí àwọn òjíṣẹ́ táwọn sí wọn in tó ti àwọn nàkọ́rọ̀ yẹn

báwọn kan ṣe ń pe lélẹ̀ ọmọ ọlọ́run àwọn náà ti kíni àwọn náà ti tàwọn ní ọmọ ọlọ́run àwọn tó ń pe ipa lọ́mọ náà ọlọ́run àkọ́dé káfà lẹ́sìn náà kọ́ọ́lù ìmọ̀lá ìkáàlì ti sàlàsà wọ́n ti kékeré rí o àwọn tó wá wípé ọlọ́run ìpín kan nínú ìpín mẹ́ta ni وقال وقال وقال اليهود عزير ابن الله وقال النصارى عيسى ابن الله يدائرون قول الذين كفروا من قبل قاتلهم الله انهم يفقون ọlọ́run parí ọ̀rọ̀ àwọn méjèèjì ọlọ́run ní àwọn yahudi àwọn sọ pé ùdé ọmọ ọlọ́run àwọn nàkọ́rọ̀ àwọn títà sọ pé ìfà ọmọ ọlọ́run ọlọ́run ní zálíkà kọ́ùnù ń bí àfúwá ìhìn ọ̀rọ̀ tó jáde lẹ́nu kíníkejì wọn يضائعون قول الذين كفروا من قبل ó ṣe déédéé ọ̀rọ̀ àwọn kèfèrí síwájú ọ̀ọ́kàlà ọmọ ìlàrú ọlọ́run yóò pàtún ibi dandan ọlọ́run kó wọn bá kìí kejì wọn gbogbo wọn lápapọ̀ tó ṣe pé wọ́n mú àwọn ẹrú ọlọ́run látara àtayọ àlà wọ́n mú wọn ní kíni wọ́n mú wọn ní ọlọ́run díẹ̀ díẹ̀ ni wọ́n máa ń tayọ àlà ó ń tẹ̀lé sọ́wọ́ àdúgbò àmọ́bí náà àbí òrí bẹ́ẹ̀ ni ó tẹ̀lé sí wa kò sí táwọn èèyàn fẹ́ sọ àmẹ́bí wa Muhammad náà sallallahu alaihi wasallam kò sí fún ọ̀fẹ́ sọ bì àwọn èèyàn fẹ́ sọ àmẹ́bí náà dọ́lọ́run lójú ayé àmẹ́bí àmẹ́bí kọ́ fún wa tọ́má ti sọ kíní tó tayọ àlà àmẹ́bí ti kí ni ló ṣàrí fún wọn sí lẹ́sẹ̀kẹsẹ̀ àmì látàtúrú ní kàmá àtúrọ́tọ̀ nẹ̀sọ́rá ìfàgùnmọ̀ríyàn ẹ má gbé mi tayọ àlà báwọn na bá ti gbé ànábì Ìsá tayọ àlà ẹrú ọlọ́run jẹ mo jẹ́ ànábì àṣìkí ni akọ̀rẹ́ ti wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tàbájọ sínú àwùjọ wa eléyìí tí ó gbajúgbajà ní o àwọn èèyàn táwọn èèyàn kàkẹ́ ní ni wọ́n ń dá pẹ̀lú wọn o àgàgà àwọn báàbù wọn tó bá fi báàbù yẹn lẹ̀ fún yín báàbù kan tó tóbi ni tòkó tó sọ̀rọ̀ nípa àwọn àwòlíyáwò aláwòlíyáwò wọ̀sọ̀lẹ̀ òun àwọn ẹni ire nínú àwọn tó kàkẹ́ ní nínú àwọn èèyàn wọn bẹ́ẹ̀ sì ló ń dẹnu tó ti pé òun kàn fún wọ́n sọ nípa wọn wọ́n àbúyẹ́zídù àlùbìsọ́rí ó ní ẹ̀ẹ̀rí àwọn wòlíì tiwa ó isiwa, ṣígbìnà bá rẹ̀ wọ́pọ̀pọ̀ àbíyá bìbá ìrìhì ó ní ẹ̀ẹ̀rí àwọn ó ní ẹ̀ẹ̀rí ẹ̀ẹ̀rí ọrụ ṣe wà ṣígbìnà bá rẹ̀ àwa ti wẹ odò kan kọjá odò tó ṣe pé ìgbà táwọn òjíṣẹ́ wọ́n lọ àwọn òjíṣẹ́ wá dún lẹ́yìn wọn àlè kọjá ọdún náà kí ni ìtumọ̀ tó ń fa ó túnmọ̀ sí pé àwọn atẹ́rí gẹ́gẹ́ bí wòlíì ipò ti wá ju àwọn ànábì ọlọ́run lọ tó bá débi rùbùbíyà bẹ́ẹ̀ wọ́n ta sí ọlọ́run ọba àlejòọ́lá níbi rùbùbíyà náà eléyìí ń ṣe àdápa irọ́ lọ àwọn síra wọn ìgbà wọn tó ń sọ̀rọ̀ nípa kìláni tó sọ̀rọ̀ ń parẹ̀ ẹlọ́wọ́ ní ó wá ń sọ̀rọ̀ ní ó fẹ́ mú ẹni ọlọ́run ó ní ẹ̀mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tó gbà tó wà láyé nígbà wà láyé ó wá ní ẹrú kan tó ṣe pé ìyẹn ọlọ́kùnkọ́ ti wá jẹ́rìí lọ́jọ́ kan ẹrú náà wá kú màláìka kú bẹ̀mí rẹ̀ ìyàwó rẹ̀ bá kú kún bá ń wá dùn kọ́dúrì káàkiri olùkọ́ lọ rí àdùn kọ́dúrì ní kan tó ń ṣiṣẹ́ ni wọ́n pariwo ya ṣe é padà ìyàgá òkú náà ìrẹ̀gá òkú wa ọkọ̀ mi ti kú ọkọ̀ mi ti kú sàánú ni àrùkọ́ ni ẹ́ ọkọ̀ rẹ̀ ṣe kí ni káàdínù mi ọmọ ọ̀dọ̀ ló ṣe kí ni ó kú mọ̀ lọlé ó bá ní kó mọ̀ lọ oníyàwó ẹ̀ bá ń lọ àbùkù kọ́dúrì bá dìde ó bá wá màláìka kú káàkiri mọ́lákùn mọ́wọ̀ ó bá wá káàkiri olúwa débì kan wọ́n pè ní alámùlùbọ́ sínú nínú àwọn tó ṣe pé bí òpin kọ̀ọ̀kọ̀ ayé onábùkọ́ bí kan pàdé mọ́lákùn mọ́ sílẹ̀ ni òwà ni ya mọ́lákùn mọ́ kí wà tí ní rúrù kàdínì ó ní dúró mi tó dé yẹn mo ló ń lọ wọ́n ní mọ́lákùn mọ́ tó tẹ̀ fẹ́ kó àwọn ẹni tó pàǹdọ̀ yẹn ó fẹ́ fún ọdún sámà ó fẹ́ máa lọ àwọn àbíkọ́jú wa pariwo mọ́ kí dúró mi tó dé yẹn gbọ́dọ̀ lọ ó yá bá mú ẹ̀mí ẹrú mi tó pa àwọn mímú láti mọ́tò àwòrán yìí màláìka kú wọ́n pe àà wọ́n sọ pé kí lè mú ẹ̀mí àwọn tó ń bẹnu tí mo gbé dání àrùwárù màkùbúdọ̀ ni àwọn ẹ̀mí tó pọ̀ jàǹtìrẹ́ tọ́nú ẹ̀ ọlọ́ màláìka kú wá gbé àpò kan ó gbé dání ẹ mo ti gbà mi ò fẹ́ dìyàn àmọ́ fún mi lẹ́mìí ẹnìkan tó pa mú tó ti pé ẹrú mi ni mọ́lápùmọ́tù mi ò lè fún ẹ àwá fún mi ni mi ò lè fún ẹ wà fún mi ní mi ò lè fún ápùpàdà lọ mú gbogbo pàdá ní ó ká mọ́lápùmọ́tù ni mọ́lápùmọ́tù wá pariwo yéè kí ní àpò tó gbé dáńtàwọn ẹ̀mí dẹnu ẹ̀ gbogbo àwọn ẹ̀mí ẹ̀ka àdáálẹ̀ ní ibi gbogbo àwọn tó kú tẹ́lẹ̀ wọ́n bá ń dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọn láì làbí eléyìí nínú àkọọ́lẹ̀ wọn ní wà nú ẹ̀ wọ́n ní gbogbo àwọn ẹ̀mí tó kú sí mẹ́lẹ́kù mọ́ọ̀tù mẹ́lẹ́kà kú tó pàǹdọ̀ yẹn gbogbo wọn bá dìde lẹ̀ ẹ̀mí sáwọn gbọ́dọ̀ rí kálukú wọn gbogbo wọn bá jí wọ́n ní mẹ́lẹ́kù mọ́ọ̀tù bá pariwo yàrá ọ̀bì rẹ lọ́wọ́ bá mi wo nǹkan tí àyò rẹ ṣe fún mi ṣètò orí tó tẹ̀ láàrin àwọn méjèèjì wọn ni ọlọ́wọ́ fún méjìlá ìpé ya mẹ́lẹ́kù mọ́ọ̀ o mẹni tó ń bá fà yẹn ni àyè ni ọlọ́run ni o bá ti fún lẹ́nì kan tó béèrè ẹ̀mí kan tó fún nídìí o wá tún kó gbogbo ẹ̀ ní pátápátá o wá da gbogbo ẹ̀ lẹ̀. Bọ́lọ̀wọ̀n bá ní kí tó fún wọn náà kúrò ní pé قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة báyìí náà sí okun bí máa fún tòun tààrà lò ìtọ́lọ̀ balùwẹ̀ ọkọ̀ ẹ̀mí tá a bá ti pa ẹni tó bá ti kú ó ti ṣe kí ni ó ti sọdá sọ́run yorùbá ní àyíká wọn pèwé tòkèrú kan wọn ní bàbá pòkú ní kóńtó alàyè ní dáhùn alàyè tó kàn lórí ẹnu mọ́ àlùjẹ̀nu ló kù tó yọ tiẹ̀ téèyàn bá ti kú ó ti sọdá lọ eléyìí nínú àwọn ìkáyà tó ń bẹ nínú kíra wọn torí pé wọ́n tayọ àlà lórí ẹni ẹlẹ́ẹ̀kejì mú alìbùlú ìlà òyìnbá ìwọ̀sọ̀rọ̀ èyí ìtayọ àlà lórí àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ ni ẹlẹ́ ẹ̀kẹta àrímọ̀tòlùmọ̀dòdò àwọn onímọ̀ akọrinù àwọn ẹni náà bẹ̀ látara ọ̀rọ̀ ẹnu wọn látara sí wọ́n dẹ̀ ma nu àwọn èèyàn nù láyé fún ṣe ọlọ́pọ̀ pé wọ́n ní ìjìnlẹ̀ jáde náà wẹ̀ tàbí múnà bí àti náà ara wa ni wọ́n àwọn tá a fi sọ̀rọ̀ àwọn ìṣe kíni ni wọ́n fi ń sọ̀rọ̀ ó ṣe ọlọ́pọ̀ nínú ó ní àwọn onímọ̀ atọ́ nínú àwọn náà tó pọ̀ jàǹtìrẹrẹ àwọn àfáà tó pé ọwọ́ àwọn èèyàn ni wọ́n fẹ́ gbà àwọn náà pọ̀ o kùránì wọn máa kà fún wọn ni wọ́n kà fún wọn wọ́n lè ṣe ká ni àti sọ wọ́n nù ara wọn kí máa ṣe oríṣiríṣi ìlú wọn tó bá àfáà wọn wọ́n fẹ́ darí ẹ̀ ní àwọn èèyàn wọ́n fẹ́ darí ẹ̀ sí ọ̀dọ̀ apá wọn nìkan wọ́n wá máa yin àwọn apá wọn láyìnbóró wọ́n máa yìn wọ́n ní ìyìn kọjá àlà oríṣiríṣi òun bẹ lọ́dọ̀ wọn ta bá rìnrìn ilé yìí náà kò tí ò sí láàrin àwọn àwọn ẹlòmí tí ó máa tí ó máa yin kúlù bíbí akúkúrù gbogbo bíbí àkùkùrù nínà ni gbogbo àti bíbí jẹ́ kókó kékeré rí gbogbo bàtà lórí ìdúró kókó kékeré rí ìròrí eléyìí ìròrí burúkú ni bẹ́ẹ̀ ló ṣe wọn àárín àwọn onígbà tí wọ́n ti ẹ̀pọ̀ lọ́jà ìrẹ́rẹ́ ọ̀kan ni wọn àbúrò sórí àlàáj nínú àwọn onítútí tó gbé kan ni àbúrò sórí àlàáj ẹlọ́wọ́ kiri orí tó fi ṣe é ti dábà fún àmẹ́lì Muhammad sallallahu alaihi wasallam orin ó pa orin táwọn èèmọ́ wọ́n máa ń kọ́ kéré rẹpẹtẹ tó bá ní wọn àhà ìbáàdà ńlá ìrìjáàlà ńlá ìwáyọ̀ oríṣiríṣi ló wà fún o ìbáàdà ńlá ìtumọ̀ ní pé ìbáàdà ńlá ẹ̀yin ẹrú ti ọlọ́run ìrìjáàlà ńlá ẹ̀yin èèyàn ńlá níwájú ọlọ́run àyínú náà ní ahẹ́lì ńlá ẹ wá ràn wá lọ́wọ́ nítorí ọlọ́run ìwáyà mi wà ìbáàdà ńlá ìrìjáàlà ńlá àríkùnà ìhájìmí ńlá kí wọ́n máa fàbá ìpè ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀ka kan ìfàánú wa ẹ̀yin lẹ tóbi ẹ̀yin lè gbà wá lẹ̀ níwájú ọlọ́run orí kan dàrú nu wọn ó ní ànámúríkì bìbáàbílá ó ní ẹ̀wá ní mo ti wà yìí mo ti wà lẹ́nu ọ̀nà ọlọ́run kò sẹ́ni tó lè sílẹ̀kùn ọlọ́run fún mi wà áǹtà ìyẹn nìkan ló lè sí fún mi wàyá tọ́sí wàyá hàmí wàyá yá sí wàyá yá tó ń fa oríṣiríṣi rẹ̀ àmọ́ onye anaghị waya ata ọtị ìrẹta ọtí waya hami ìrẹta hami àdìgúdá ayé jẹ́ pé mo wa fi di àmúrí ire ìrẹ́ nílẹ̀kùn ọlọ́run tó lè sílẹ̀kùn fún yàn. eléyìí léwu ní rọ́ìtì rọ́bì ìdí àìní ìkọ́ni bí ìkọ́ni à mo rí ọ̀rọ̀ mo rí ọlọ́run ọba mi pẹ̀lú ojú inú mi fàkóǹtù àǹtà àlàjáká àǹtà wọn ni àlódodo ìrí ọlọ́run orí kò tẹlùmí ìwọ náà mo rí torí pé lọ́dọ̀ wọn àtìmáàlù ìmá àlìmá àtìmáàlù àlìmá àrífà ìtú wọn pè ní máàlì lọ́dọ̀ wọn àlìmá àrífà ìtìyàn bá mọ̀ tó bá ti mọ̀ nínú ẹ̀mí ẹ̀ wọ́n gbà pé ìyẹn lè fa tẹ́lẹ̀dì kan débi pé wàá máa rí ọlọ́run ọba nínú ẹ̀mí ẹ̀. ìlú à nínú ọ̀nà kan táwọn èèyàn gbàgbọ́ ni bákan náà àlèkùtìráàrù di dúnìyà ìwà nímọ́lé ayé ẹlòmíì tí òjò tẹ̀sí òde ní iye ayé náà ni bísínẹ́sì ni ọjà táǹtà ni kiri eh, bọ́ọ̀lù ni àti bẹ́ẹ̀ ní tí òjò ti ẹ̀sìn ọlọ́run ilé ayé ló kó sàn jẹba ẹ wo èmi ò lè èmi náà fẹ́ di star o superstar wọ́n mọ̀ mí pẹ̀lú àwọn arsenal club ìkọ̀kan ni wà ìfọ́ àtàbẹ̀rẹ̀ ọmọ kan ní báyìí ọmọ máa rà yẹn báyìí five hundred million pounds la máa rà bí rọ ọmọ yẹn tán báyìí máa yí máa gbà ó lè má ìtìjẹ wọn àárọ̀ ó lè má ìtìjẹ tọ̀sán àwọn ọmọ artificial happiness yóò wá yóò gbé sí yóò mú ìdùnnú yẹn yóò kiri èsì ẹ̀fún ààrẹ asile ò mọ rí máa yóò mọ rí pọ ó ń rí ìdùnnú látara kìíní yẹn àwọn kìíní rẹ̀ mọ̀ kótó ìjọba ń parí ayé àwọn kìíní rẹ̀ mọ̀ kótó ìjọba à ní kéèyàn máa wò ó àmọ́ débi pé àwọn èèyàn ọmọ máa ń sọra wọn nù lórí ẹ̀ àwọn ní bẹ́ẹ̀tì lórí ẹ̀ wọ́n dẹ̀ lọ ń para wọn nígbà tí kí ni wọ́n lù àti ìráàbù dùnìyà tí wọ́n bá wáyé mọ́lẹ̀ ayé jù yóò nù lójú ọ̀nà ọlọ́run ìwọ tó ń tẹ̀sì má wà ní mọ́lé ayé jù kò sẹ́ni tó ní ìwọ náà má gbìyànjú láyé àmọ́ ni má wà ní mọ́ jù tó bá ti wà ní ma jù wà padà nú rẹ lórí ẹ̀ bákan náà àdìdí àà àdádálẹ̀ àà tọ́bá tún wá gbogbo ìyẹn ìyẹn náà tún pọ̀ ní o ilé ìfẹ́ fi fún Islam ilé náà fẹ́ fi ti ẹ̀kún babalágbẹ́jẹ́ fẹ́ fi wọ́n ń dáwọ́jọ́ oríṣiríṣi àdádálẹ̀ wọ́n dá torí ẹ̀ báyìí àwọn ọ̀nà oríṣiríṣi tó pọ̀ lọ jàǹtìrẹ́rẹ́ táwọn èèyàn ń gbà mọ̀ ọ̀nà kan tó lè kó wa yọ tó jẹ́ ọ̀nà tó jẹ́ gbòógì jù òun náà ni àrùjọ ilẹ̀ kìtàbí wa sunnah á padà sí di síra ọlọ́run alukur'an àti sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam ó máa pàmílà àwọn mi à táwọn olóyè àwọn alì à gbogbo musulmi bá pátá ló bọ̀rọ̀ jẹ́ kí ni àlùsúnà wọ́n àwọn àlùsúnà ló ṣe wá àti ládùúgbò wa lánàá ìtumọ̀ ẹ̀kọ́ sọ ni pé ìwọ ń kọ́ o alùdídí àrùwọ aládàádálẹ̀ ìwọ́n ṣe mùsùlùmí orúkọ ànábì ká tẹ̀lé gbogbo ní ó pé ṣe kí ni ń tẹ̀lé ànábì lórí ìpadà síbi wa lórí àgbọ́yé tí ó ṣe ọlọ́mọbàṣọ láti ilẹ̀ fáwọn ọkọ̀ ọba rẹ̀ eléyìí ni ọ̀nà tó lè dé káyé kẹ́kọ̀ọ́ járí gbogbo bá jọ pé gbogbo ẹ̀ ń dàrú ìlú òròjú àwọn máa ẹ̀sìn náà láti pè wọ́n sí tó lè fún wọn tọ́ abẹ́lẹ́ ṣe dáadáa fún ó fún wa ṣe lórílẹ̀-èdè wa ó fi òdodo hàn wá ó ní ká lè gẹ́gẹ́ bí òdodo ó pa wá lórí òdodo إلا بالله العلي العظيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين أعداءك وأعداء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته